dédé àsìkò yìí ìròyìn gbáǹkọgbì ló ń dé sí orí ẹ̀rọ ayélujára yín láti iléeṣẹ́ òjútólé tẹlifíṣàn ṣáájú ẹ̀gbọ́kòkò inú ìròyìn èèyàn mẹ́ta pàdánù ẹ̀mí wọn bàbá arúgbó fi ipá bá ọmọ ọdún mẹ́jọ lò ó ṣẹlẹ̀ ìyàwó elégé kínní ọkọ ẹ̀ kí ni ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ó mà ṣe o èèyàn bíi mẹ́ta ló fi ikú ṣèfàjẹ nínú ọkọ̀ ojú omi nìkòròdú ìròyìn fi tó wa létí wípé èbúté èrò ní ọkọ̀ ojú omi yìí ti gbéra ní àálẹ́ Jímọ̀ kété tí wọ́n dé agbami ní ọkọ̀ náà ṣídìí tí ó sì ṣubú dànù ènìyàn bíi mẹ́fà ló di àwátì kó tó di wípé àwọn mẹ́ta tó kù fi ojú hàn bàbá àgbàlagbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sanni Tẹ̀lá fi ipá bá ọmọ ọdún mẹ́jọ lò ló bá fi ìbẹ̀rù bójó sí lọ́kàn wípé kò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni ó fún ní múrí márùn owó gbà má bínú kété tí ọmọ yìí délé ni ìyá rẹ̀ fura ló bá tẹ̀ ẹ́ nínú dáadáa lọ́mọ bá jẹ́wọ́ fún ìyá rẹ̀ wípé bàbá arúgbó fi ipá bá òun lò ó ṣẹlẹ̀ ọmọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Aliyu ni ìyàwó rẹ̀ ti gé kínní ọmọkùnrin rẹ̀ dànù ìròyìn fi yé wa wípé ìyàwó rẹ̀ ti fi oògùn oorun sínú oúnjẹ rẹ̀ ní kété tó jẹ oúnjẹ ló sùn bámúbámú ìyàwó rẹ̀ bá mú ọ̀bẹ ló fi gé kínní ọmọkùnrin rẹ̀ dànù ohun tó fa alájorí ni wípé ọkùnrin yìí ń gbèrò láti kó àwọn ẹbí rẹ̀ kúrò níbi tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ èyí ni kò dùn mọ́ ìyàwó kékeré nínú ló bá gé kòkòrò ọkọ rẹ̀ dànù ìròyìn gbáǹkọ́gbé àsìkò yìí ò ní jù báyìí lọ láti lè ṣe ojútólé tẹlifíṣàn taofik afọlábí lolóòtú ìròyìn èmi princess ọláwọ̀nmí jẹ́gẹ́dẹ́ lóníròyìn yín òtútù ti fẹsẹ̀ lélẹ̀ ẹja nìkan lóòrùn àti tí ìgbígbóná lẹ́gbẹ̀ẹ́ lóòrèkóòrè ire o.